حكيم إن ìtumọ̀ rẹ̀ ní ọ̀ndàbà fi jẹ́ sí Imam Malik rahimahullah ló fi ní àlẹ́tọ̀ láti máa sọ ọmọ wa ní Yasin torí pa àwọn ìtumọ̀ rẹ̀ mọ́tà àwọn àmọ̀tumọ̀ rẹ̀ kí la fẹ́ sọmọ wa bẹ́ẹ̀ tá a bá sọmọ wa bẹ́ẹ̀ tó bá jẹ́ sí pé ìtumọ̀ rẹ̀ ní pèsè ìtọ́nù ní wí mẹ́ sọ́ọ̀sọ́ mẹ́ náà ní ṣe ìtọ́nù náà ṣùgbọ́n báyìí Yasin Tọ́ha àkìsọ̀ ọmọ bẹ́ẹ̀ àìmọ́ ìyá àwọn ẹ̀kọ́ láti rí kọ́lá gbọ́dọ̀ yà sí nínú ẹ̀ náà ni a ti rí wáyé pé a máa pírífèètì ọ̀rọ̀ ru àwọn ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ bí bá sì máa pírífèètì á sì máa ṣe application nínú èdè àwọn òyìnbó Yorùbá ò ní akẹ́kọ̀ọ́ ẹ̀ látara àwọn òyìnbó ni àìsí nínú èdè wa kò sí ti jẹ́ báyìí ṣùgbọ́n nínú èdè mìíràn ìyẹn wà níbẹ̀ nípa báyìí ọlọ́wọ́n bá sọ pé Yasin wal-Qur'anil hakim Yasin wal-Qur'anil hakim ọlọ́wọ́n bá ní èmi ni mo sọ pé Yasin ẹ máa wá túmọ̀ kiri ẹ̀ lérí túmọ̀ rẹ̀ láéláé ẹni tí bá ń túmọ̀ rẹ̀ kàn wí ń dóhùn ọlọ́run wáyé ni mo fẹ́ búra torí pé tí mo fẹ́ sọ lágbára púpọ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ búra yìí nǹkan nínú àwọn nǹkan tó jẹ́rù èmi ọlọ́run ọba ni ọlọ́run ọba ni wal ọba ni mo fi Al-Qur'ani búra ọlọ́run ọba fi Al-Qur'ani búra ọlọ́run ọba fi Al-Qur'ani òfin búra kọ̀wá pè ní Al-Qur'ani lásán ó ròyìn Al-Qur'ani ó ní alhakim wal quran alhakim quran ni tí a máa ròyìn rẹ̀ pẹ̀lú hikma òun náà ni mo fi búra wal quran alhakim ọlọ́wọ́n bá ní mo fi alukuran ni tí ó kún kẹ́kẹ́kẹ́ fún ìmọ̀ àti òye àti ọgbọ́n àti ìlọsíwájú tó kún kẹ́kẹ́kẹ́ sínú ẹ̀ mo fi búra bí ọlọ́wọ́n bá wá búra yìí nínú àwọn ìròyìn ọlọ́run ọba lọ́wà ìbéèrè wá wà ń bẹ̀ sí alẹ́tọ̀ láti máa fi nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọba búra bí àwọn ẹ̀dẹ́ ènìyàn torí pé ọlọ́run ọba a máa búra pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó dá ìdáhùn ni pé a lè ṣe bẹ́ẹ̀ torí pé àjọ ọlọ́run ọba torí pé kí ni àjọ ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ló tó ṣe fàáyán lè máa yìí àṣentó ọlọ́wọ́n bá máa búra pẹ̀lú ẹ̀dá ẹ̀ nínú àwọn súrà tó pọ̀ jù ní ìbúra tí ọlọ́wọ́n bá ti búra jù tó tò lera wọn pọ̀pọ̀ mọ́ra wọn nínú àwọn súrà tó wáyé bẹ́ẹ̀ òun náà ní súrà tó ṣàmùsù bí méje ló ti lera wọn bẹ́ẹ̀ tàbí bójú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ méje náà sì tá a bá kà á láti bẹ̀rẹ̀ á rí bí àwọn akẹ́tọ́ lọ́wọ́ bá fi búra nínú ẹ̀ nínú àwọn ẹ̀dá ẹ̀dá ìpínlẹ̀ ọlọ́wọ́n bá sọ̀rọ̀ wàṣàmùsí wàhùháhá. ọlọ́wọ́ bá ní mo fi òun búra tí wọ́n lè fòun búra ìwọ̀ ilé ní òtò bẹ́ẹ̀ tó ọba dẹ́hùn ó ti dẹ́tọ́ níwájú ọlọ́wọ́ bá ṣùgbọ́n ọlọ́wọ́ bá ìyọba ti sin tó wùn ọlọ́wọ́ bá ní wàṣàmùsí wàhùháhá. wàṣàmùsí wàhùháhá. ọlọ́wọ́ bá ní mo fi òun búra wáwù yẹn àṣàlàyé ẹ̀fọ́ náà ní sí pé àǹbúra nínú ẹ̀ ní wá wà nínú ẹ̀ ní tá wà nínú ẹ̀ náà sì ní bá lọ́wà àṣàlàyé ẹ̀ fún wa ọlọ́wọ́n ọba ní mo fi ọ̀rùn búra ha àti òye àti ìmọ́lẹ̀ rẹ̀ yẹn ni pé oòrùn ọlọ́wọ́n bá fi kura mẹ́ wàlùkọ́mọ̀rí ìdá àtàláhà ọlọ́wọ́n bá fòrùn ha tán ó tún fòṣùpá búra ẹ̀ tí wọ́n náà wà ní sọ pé mo fòrùn búra bí àbẹ̀tí sọ pé mo fi òṣùpá búra tó tó bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba kì í ṣẹgbẹ́ wa ọ̀dẹ̀ sí ẹ̀dá kankan tọ́lọ́run ọba dá tọ́jú ọlọ́run ọba gbogbo ọ̀nà làwọn yẹn ní ènìyàn ọ̀gbàjọ́ ọlọ́run ọba ẹlòmíràn yìí kò ń lówó ọba lówó ọjọ́ ọlọ́run ọba ọlọ́wọ́ tọ́lọ́wọ́ ọba ìṣirú tiẹ̀ bọ́ ọba ló òpin ẹ̀kọ́ lówó tọ́ ọmọ nọ́mbà rẹ̀ nínú kó ní dọ́là kó sì ní sẹ́fà kó sì ní yúrò kó lè ní náírà oní rìálì oní pàǹtì oní dìnà àwọn owó tó ọmọ náà ló ní tiẹ̀ àwọn owó tó ọmọ tó lọ́wọ́ bá dá ń bẹ̀ ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀ tiẹ̀ ẹni bí ẹ̀dẹ́ ènìyàn ò lè jọ ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala nínú níní nǹkan àti nínú sẹ̀mí àti nínú agbára àti nínú mímọ̀ bẹ́ẹ̀ náà nínú sí ọlọ́wọ́ bá àlejò bọ́bá lọ fẹ́ yára ò lè yára bí ọlọ́wọ́ bá bọ́bá lọ fẹ́ fà ò lè sí ò lè sí kọjọ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba náà ò lè sọ̀rọ̀ ẹ̀ irú tọ́lọ́run ọba ń gbọ́ ò lè gbọ́rọ̀ ẹ̀ tọ́lọ́run ọba ń rí ò lè rírọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà ni bó ṣe lọ káàkiri nù náà náà lọ wá débi ní eléyìí náà tó fi jẹ́ sí pé bọ́lọ́run ọba bá fi nǹkan kan búra o mọ́rùkọ́ náà ní right láti fi nǹkan yẹn búra o tó bẹ́ẹ̀ torí jọ ọ̀tún ọlọ́run ọba fi òun búra ó sì fi ọ̀sán láwà yìí nìsín àtúbẹ̀ kàbúrà àbí mo fi àkókò tí mo wà yìí mo fi búra fọlọ́n òtò bẹ́ẹ̀ ọlọ́run bá ní mo tún fọ̀sán búra. wal-layli idha yaghshaha. mo tún wáá fi alẹ́ náà búra ọlọ́run tó falẹ̀ búra. was-samaa'i wa ma banaha. ọlọ́run bá ní mo tún fi sámà búra sámà wàlúwàrúdí wà máa kọ̀ ṣááhá. ilẹ̀ tẹ́ ń tẹ̀ mọ́lẹ̀ yìí náà mo ṣe kí ni mo fi búra. wà náà sì ń wà máa sọ wáhá náà bá tún ní mo tún fi ẹ̀mí búra ẹ̀mí ta ni wọ́n ń dá ẹ̀mí ta ni ń dá ẹ̀mí ọlọ́run ní gbẹ́mí ọlọ́run ní mo fún náà búra gbogbo àwọn nǹkan mélòó tó wà nínú àyà mélòó ni méje méje ẹ̀dá ọlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n ọba wa fi búra ṣùgbọ́n àwọn ẹ̀dá ènìyàn àtò bẹ́ẹ̀ káfí àmì káfí ẹ̀dá ọlọ́wọ̀n ọba káfí búra ọlọ́wọ̀n ọba nìkan làbọ́dọ̀ búra jù ok kí wá lọ́fà tí ọlọ́run ọba bá fi nǹkan kan búra nínú ẹ̀dá rẹ̀ kí ni ń túmọ̀ sí ó ń túmọ̀ sí nǹkan méjì nǹkan àkọ́kọ́ tí ń túmọ̀ sí òun náà ní pé ọlọ́run ọba ń sọ fún yín wípé èmi ni a sì yówù èmi ni ká bí kò sí èmi ni ká bí kò sí ntọ́lọ́run sì fi ń jọ́lọ̀ náà ntàlágbára fi ń jẹ́ lágbára náà ní pé àpàṣẹ wàá kọ̀sápàṣẹ wàá kankan láyé wọ́n bá pa á lákòókò ti bẹ lọ́wọ́ ẹ̀ tó bá kú lọ́wọ́ ẹ̀ tán wọ́n palẹ̀ lórí padà ṣùgbọ́n àlọ́ ọlọ́wọ́n bá yìí apàṣẹ wa ni ó ń júwe ní pé èmi ni mo lè ṣe tó wù mí bọ́ bá wù mí mo lè gbé ìlọ́wọ́ bọ́ bá sì wù mí mo lè gbé mọ̀ lọ bọ́ bá wù mí mo lè gbé mo dé bọ́ bá sì mo lè gbé mi dé bọ́ bá wù mí mo lè fún ẹ bọ́ bá wù mí mo lè má fún ẹ tọ́lọ́wọ́n ọba ni a sì yóò wọ ọlọ́wọ́n ọba ni tọ́lọ́wọ́n ọba bi ju tí ń júwe tí ń túmọ̀ sí tàbá ní ọlọ́wọ́n bá fi ẹ̀dá rẹ̀ múra kí ló túmọ̀ sí ó túmọ̀ sí pé ọlọ́wọ́n bá se ṣe tó ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ń túmọ̀ sí wípé ọlọ́wọ́n bá ń tó ó ń fún wa nímọ̀lẹ̀ ìpè kíní tí mo fi bóra yìí o mo fẹ́ kẹ́ ẹ mọ fàlùmí ọ pàtàkì kíní yìí pàtàkì ọ̀sán àpò nínú ẹ̀dá ọlọ́wọ́n ọba náà ní ṣètọ́nù wa fọlọ́wọ́ á fi ṣùkúra ó fi yá gbé ìṣòro níyì níwájú ọlọ́wọ́n ọba iná Ah, nínú nǹkan tí ọlọ́wọ́n bá dání sọ́lọ́wọ́n bá fi náà búra ní ṣe bẹ́ẹ̀ nǹkan tó ní ìtọ́lọ́wọ́n bá fi nǹkan kan búra nínú ẹ̀dẹ́ wọ́n pè yín pé ẹ fura o wọ́n kọ̀ lọ àtẹ́ńṣẹ́ yín pé ẹ fura sí nǹkan ìlú nǹkan yìí pàtàkì nínú àpẹẹrẹ irú ẹ̀ níta wà ń bẹ́ ìtọ́lọ́wọ́n bá sọ pé yá sí i. yá sí i wàlùkùránil hakim. wàlùkùránil hakim ọlọ́wọ́n bá ní mo fi alẹ́ kùránì ó ń túmọ̀ sí wípé mò ń pè yí pé àlùkùránì ní tẹ́wọ̀n wọ̀nyẹn o kí ni jẹ́ nǹkan àwọn nǹkan àwọn nǹkan àwọn àlùkùránì ní tẹ́wọ̀n wọ̀nyẹn tọ́lọ̀ wọn fi kúra yẹn kí ló ń túmọ̀ sí pé àlùkùránì ní jẹ́ ẹ sí pẹ̀lú ẹ gbọ́n táwọn yé látàárọ̀ a ní nǹkan méjì lọ́fà tọ́lọ́wọ́n ọba bá fi nǹkan kan búra nínú ẹ̀dá ẹ̀ ó ń túmọ̀ sí pé a ṣe yókù lọ́wọ́ ọba ó sì túmọ̀ sí pé ń tá fi búra ìkíní pàtàkì inú ẹ̀ ní àyà wal Qur'anil Hakim òun náà ní wal Qur'anil Hakim inú ẹ̀ náà ni wat-tini waz-zaytun gbogbo tọ́nà ọba ló mẹ́ nǹkan láyé wat-tin ẹ̀mọ̀ tẹ́ ń pè ní tin zaitun ẹ̀mà wa turi sinin ẹ̀mọ̀ òkè tẹ́ ní turi sinin ọlọ́run tó ní wàhálà al-balad al وهذا البلد bálẹ́dì lẹ́yìn àmì ìlú wo ní pè bá ń ẹ̀dá mi ló maka maka wá jọ ìwò ẹ̀dá mi ló ẹ̀rọ náà pé a ah, maka wà làwà maka kọ́ ò <laughs> láíláí èkó gan ọjọ́ Abuja gan ọjọ́ maka Paris ọjọ́ maka wà hádà bálẹ́dì àmì ìyẹn ni pé ọba àdúrà òun fi yá àyè sáyè tá a fojú dúró náà bí àyè yòókù àyè lọ maka bí bàtà ń lọ Abuja ayé lọ mọ́kà bí bàtà ń lọ Paris ọlọ mọ́kà ó múra lọ́tọ̀ ni ó múra lọ́tọ̀ ni ó múra special ni special ni múra mọ́kà ó lófin tó bá fẹ́ wọ Paris kò lófin tó bá ti ní visa ó wẹ̀ tàkìtì kọ́ máa tàkìtì lọ lójú ọ̀nà kò sẹ́ńtì ọ̀dọ́ padà ọba sì wẹ̀ ọba àmọ́ wọ sòkòtò kọ́ ọmọ wẹ̀ gbogbo ìhòòhò lọ́wọ́ lù ẹnìkan ni mú ẹ tó ní láti visa lọ́wọ́ ọ̀wọ́lé ni wọ́n mọ́kà lófin tì ó sì lé wọ́n mọ́kà kọ́ ọmọ fòlì kú dáadáa wálé ṣùgbọ́n tọba wọ ìlú mìíràn bá méjì lọ nínú kó jèrè ń bẹ̀ àbí kọ́ sọ́ọ̀tì ṣùgbọ́n òní lọ mọ́kà kọ́ ọmọ jèrè bọ̀ ọba lọ dáadáa so àwọn nǹkan yìí tọ́nà ọba bá fi búra yìí ó ń túmọ̀ sí pé àwọn nǹkan yìí ó sì kínú ọ pàtàkì ní so nípa báyìí ọlọ́run ọba ni mo fi àlùkùránì alápọ̀lẹ́ ẹni ẹ̀wọ̀n àlùkùránì ọ̀wọ́n àlùkùránì tó ní àlùkùránì tó kún

àtàwọn olórìṣà bíbúra pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba na méjì bíbúra pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ìran méjì ni kí la pè ìran méjì ìmí ìjọ àwòrán ẹ̀sìn ìmí ò tiẹ̀ ju ẹ̀sìn rárá èyí tí ọjà àwòrán ẹ̀sìn wọn ni àlámú alábòjú ẹlẹ́ẹ̀kan yẹn ká máa gbé ògùn gbọ́ eh, ilẹ̀ ẹlẹ́mìí ọmọ abẹ́sẹ̀ tẹ́lẹ̀ ilẹ̀ tó ń wọ́sọ̀wọ́sọ̀ yìí kò sáà ló fi fi ọ pé ilẹ̀ lọ́wọ́sọ̀ ẹlòmí kú sínú inú omi tí ò wọlé ẹlòmí inú atẹ́gùn ni wọ́n dé us ẹlòmí wọn ò ti ẹ̀rí mọ́ wọn ọmọ bí wọ́n bọ́ sí sínú ilẹ̀ ní àbátẹ́gùn pé lọ náà wọn mọ̀ ṣùgbọ́n sáà máa pa àrí wọn náà nípa báyìí àwòrán yìí tí kò jọ ẹ̀sìn náà àwòrán ẹlẹ́ẹ̀kejì tó jọ ẹ̀sìn ibi tí wàhálà pọ̀ sí jù fi yàsí bọ́ra àti ọmọ fi bọ́ra ẹlẹ́gbẹ́ pé yàsí ń gbọ́ yàsí wá létí làásí jẹ́ dẹ́ ènìyàn tí ń gbọ́ ẹlòmíì bí ọba lọ bí yàsí yọ lọ síbi kàábà mo fi kàábà bọ́ra kàábà ti jẹ́ ẹ̀dá ọlọ́wọ́n bá ní kàábà kàábà ò sí bọ́ra ẹlòmíì ò fi sọ fáyà tí márùwà bọ́ra àbá ìbọn ẹlòmíì bá débi yí pé tọ́ba kàtán yóò tún wá bọ́ sórí bàbá rẹ̀ òun fi bàbá àwọn bọ́ra ṣéwù báyìí búra ẹ ẹlòmíì ọ pàtàkì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam débi bí ọ pàtàkì ẹ débi bí ọ ń tasẹ̀ àgẹ̀rẹ̀ wájú ọlọ́wọ́n ọba yóò pè wọn fa ànábì búra ànábì bò àyíká ànábì búra o sallallahu alayhi wa sallam ànábì òde lẹ́fọ̀ yìí táwọn àfi búra sallallahu alayhi wa sallam nígbà sálẹ̀ bí ọba ti wá dé bá wọn ta ló wá kùtù ìdìbẹ́ wọn ta lẹ̀ dán táwọn àmọ́ fọ́ pẹ̀ búra àwọn ọ̀dọ̀ búra sọ nípa báyìí a ò gbọ́dọ̀ fi ẹ̀dá kankan búra àyàfi ọlọ́run ọba wa subhanahu wa ta'ala àwa ń sọ fáwọn èèyàn pé tẹ́ ẹ jẹ́lẹ́sìn Islam especially tá a máa fi kẹ́mí ìbúra lẹ́yìn ọlọ́run ọba ẹ̀jẹ̀ ká jìnà o kàtàkété sí pátápátá torí pé ewu wà níbẹ̀ púpọ̀ ẹ̀tọ́ bá fi kẹ́mí ìbúra lẹ́yìn ọlọ́run ọba olúwa rẹ̀ ti ṣẹbọ olúwa rẹ̀ ti ṣẹbọ kọ́yà máa mọ̀ pé òun kàn kírun ní nǹkan míì tí wọ́n ló gbèsè ayé wọn nípa báyìí alábìwá Muhammad sallallahu alaihi wasallam orí wọn wà rògbòmù Khattab sílọ́ọ̀mà dájú sáká yí pé nínú àṣà àwọn alárúbáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní pé àwọn bàbá wọn ní ẹ máa fi búra abáyá máa dákọ̀ àwọn bàbá ńlá ńlá ńlá ńlẹ̀ wà ńlẹ̀ Yorùbá mi ẹ máa gbé ẹ máa gbọ́ Oòduà àbí ẹ máa fò Oòduà búra láyé ìgbà kan kó tó pé ìsìláàmù dé nílùú Mákà irú àwọn Oòduà yẹn làwọn ní àmọ́ fi búra irú àwọn ìwò tó ní Ọbàtálá ẹkún ṣe tán ẹwò tó ní ẹ̀yìn tí ma Ṣàngó Ọ̀rànmíyàn àwọn bàbá ńlá àwọn èèyàn ní àti máa búra ń gbà yìí láwọn èèyàn nígbà tí ànábì wá wá dé ìyẹn tí ń sọ pé àṣà àtẹ̀sìn ọjọ́ máa rìn papọ̀ ní irọ́ ni iná àtòmí lọ́fẹ́ kó rìn papọ̀ àṣà àtẹ̀sìn ò lè jọ rìn papọ̀ èyí tó bá wà nínú àṣà àtẹ̀sìn bá bá pàmì ìtura lórí ẹ̀ láàmà ṣe àṣẹ nítorí àṣà àṣẹ nítorí kíni torí ẹ̀sìn anábì wa gbógun ti àṣà tọ́takú ntọ́nà ọba mú wa sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ mẹ́wàá máa rò pẹ́sẹ̀ ìsìláàmù ẹ̀sìn lárúbáwá no n tí a kọ̀ ń dẹ́mu lọ́dọ̀ àwọn lárúbáwá lọ́nà ọmọ iye nígbà àwọn lárúbáwá bàbá wọn ní wọn fi búra wọn ò mọ́lọ̀ ìtọ́ba tiẹ̀ ta sí àgẹ̀rẹ̀ díẹ̀ ní ọmọ pé wàlí káàbà yóò fi káàbà búra àwọn ni wọ́n tún fún mọ́ káàbà ní tiwọn wọn fi káàbà làwọn fi búra mú wọn sáà bí dé sọ́nà ọmọ àwọn àlejò wọn náà sì mọ̀ bí àṣà tọ́ba ti máa yàn rárá àti gbà kúrò lẹ́ẹ̀kan náà yóò lè díẹ̀ ṣùgbọ́n àdánwò ní kọ́ ọ sọ má ṣàlàyé ẹ̀ fáwọn ènìyàn máa ṣe kíni ẹlòmíì ọ̀rẹ́ máa kó ń lójú tí ojú ti kí á ń pẹ́lẹ́ máa kọ́ ọmọ rí tí ọ̀dà oṣù máa wọ́n mọ̀ ọ̀yá nígbà ọ̀sọ̀ jáde ọ̀bọ̀lọ̀ mọ́sọ̀ wípé eléyìí ọ̀bẹ́ sì mú o eléyìí kọ̀ sí kíni ọ̀bẹ́ sì mú ànábì wa wá ń lọ́njọ́ kan nínú rìn àjò sallallahu alaihi wasallam nínú hadith imam Bukhari gbà wá ànábì wa gbọ́ tí akíkanjú ẹ̀sìn yẹn ti ń sọ̀rọ̀ kíkankíkan tààlà fi kàdú ẹ̀sìn tààlà tó fẹ́ ká dárúkọ àlọ ẹgbàá pátápátá akíkanjú ẹ̀sìn àǹfẹ́rẹ́ àǹfẹ́rẹ́ ní gbogbo àyè kọ̀ọ̀kan àǹfẹ́rẹ́ ní gbogbo àyè kọ̀ọ̀kan tẹ̀sìn bá wà akẹ́tì máa yí tí ó gbé òdodo dání tó pé ń tẹ́ bá lẹ́sìn náà lẹ́sìn òdodo rẹ̀ ń tí dàda yín bá lóun ọ̀dà kọ́ máa dárọ́ àwọn náà ni Umar radiyallahu ta'ala Umar wá ń sọ̀rọ̀ ọjọ́ náà pé wàhábì wàhábì ọ sọ pé wàhábì wàhábì wàhábì ọ sọ pé bàbá mi fi bàbá rẹ̀ búra fún tó ọ̀n fi ń sọ̀rọ̀ ọ̀n sọ kankan fẹ́ nìyẹn pé báyìí ni ó báyìí ni ó báyìí ni ó tọ́wá ní no wọn ọ̀gbà gbọ́ wọn mọ̀ wàhábì wàhábì wàhábì wàhábì wàhábì ti gba ìsìlámù gbà yẹn radiyallahu ta'ala anhu ó ti gba islam ṣùgbọ́n àṣà yìí kò tí ìgbàgbọ́ yẹ pé kódà gbogbo ẹni tẹ́ ń sàṣà tí ọ̀dà náà agbàgbé ò tí yẹ yìí ni ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ń gbọ́ ẹ máa yí padà agbàgbé ò yẹ yìí ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ń gbọ́ ẹ máa yí padà ó rí bí wọ́n máa ń ṣe practice ọ̀rọ̀ yìí radiyallahu ta'ala anhu bẹ́ẹ̀ láfẹ́kẹ́ iná ọ̀yẹ́ yìí lagidi pé àṣà ni àṣà àṣà bó tí wọ́n ka àyà fún ẹ tí wọ́n ka hadith ànábì fún ẹ sallallahu alaihi wasallam tọ̀wálọ̀gbọ́ tọ́wá lónìí gbọ́ àṣàbò tó nípa báyìí Umar ibn Khattab radiyallahu ta'ala an ọwọ́ ń sọ pé wà á bí wà á bí wọ́n pariwo pé wà á bí wà á bí wọ́n fi bàbá rẹ̀ kọ́ nígbà tí anabi wa gbọ́ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam faqala ya Umar ya ya Umar ọba pariwo pé wọ́n hàn náà radiyallahu ta'ala yàní ànábì fẹ́ tún sí kí la ní Umaru sí ń bẹ̀ kí ni túmọ̀ rẹ̀ ọ̀n bàbá rẹ̀ búra nígbà tí yẹn sọ pé ẹ̀wọ́n náà ń jẹ́ Ògún Adémọ́lá Adéníyì orúkọ rẹ̀ ń jẹ́ Kamal ao Said Said Adémọ́lá Adéníyì Said Adémọ́lá Adéníyì ọwọ́ ẹni mo fi Adéníyì búra mo fi adé ní ìbúra ọwá fún kọ ẹlẹ́ẹ̀kejì náà sí hmm. kílẹ̀ ẹlẹ́ẹ̀kejì adémọ́lá ọwá ni mo fa adémọ́lá náà búra bẹ́ẹ̀ lọ́jọ́ nígbà anábì wa gbọ́ báyìí anábì wa ní àwọn wọ́n márùn inna Allaha yanhaakum an tahlifu bi abaikum. Hmm. inna Allaha yanhaakum an tahlifu bi abaikum. inna yanhaakum an tahlifu bi abaikum ó ní inna Allaha yanhaakum an tahlifu bí àbáyé. inna Allaha yanhaakum an tahlifu bí àbáikum. ànábì pàṣẹ bẹ́ẹ̀ ni pé ọlọ́run ọba yanhaakum ó ti kọ̀ fún yín pátápátá ó sọ fún yín pé ẹ̀ bọ́lọ̀ dánwò mọ́ an tahlifu bí àbáikum. inna Allaha yanhaakum an tahlifu bí àbáikum. ọlọ́run ẹ̀ bọ́lọ̀ máa fi bàbá yín búra mọ́.

sọ ọ yẹ ká gbàgbé wọn ni kò yẹ ká jẹ́ kíran àwọn ọmọ wa gan tí ìbá ṣe pé wọ́n kàn tó ń tú láti pé wọ́n máa kà ní skul ìgbẹ́ máa kàtàn ọ̀ràn míyàn máa kàtàn gbà ó tágbára bá wà ní àká gbogbo ẹni lẹ́ni káwọn ọ̀ràn tí ń bò tiẹ̀ gbàgbé ẹ̀ pátápátá wọ́n mọ̀ pé nìkan kan jẹ́ oògùn <laughs> mọ́ náà lọ́dà ẹ jẹ́ wọ́n rántí àwọn ẹni rí àwọn èèyàn rántí àwọn ẹni burú wọ́n sì ń gbàgbé àwọn ẹni rí nígboro ní ìsapá béèrè lọ́dọ̀ àwọn ènìyàn yálà nílùú táwa ní àbílù mìíràn ni pé dákọ̀ sàbí mẹ́wàá mùsùlùmí dẹ̀ ni kò lè máa wò tí wọ́n ní kọ́ dárúkọ ọmọ tí ó du àbí ó lè dárúkọ méjìlá fún ẹlẹ́bí ẹsẹ̀ pé kìnní kan tọ́ládé kìnní kan kankan kìnní kankan yọ ká gbogbo ẹ̀fọ́ lóríṣiríṣi ẹwà dánwò sòyìntàn yà á gbàgbé ni náà ni kíni náà ni àwọn tí wọ́n bá jẹ́ ẹni tí ọba sẹ̀sìn ni ẹlẹ́sìn lè ká máa rántí ànábì wa sọ fún pé wọ́n máa rò pé ẹ gbọ́dọ̀ fi bàbá yín búra mọ́ o. kọ́ọ̀lá Umar. Umar bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà pé. فما حلفت فما حلفت بها ذاكرا ولا آثرا o tún máa rọ àṣà o máa rọ ara ni ẹ sí ọ̀dà ọ ti dá a nìyẹn látòní lọ ọlọ́mọdé rí mọ́ ìwọ náà tó ń gbọ́ wa tó bá jẹ́ sí pé ọba fọ́ọ̀lù sílú ẹ̀ ọmọ ní tó ọba ti mọ̀ bóò ní dẹ́rù ẹ̀wò mọ̀ nítorí ọ̀sẹ̀ kọjọ́ dánú kọjọ́ ọmọ Umaru ní òun ò fi bàbá òun búra mọ́ látijọ́ náà láéláé òun ò ṣe mọ́ bákan náà wàhálà àtìrà òun ò sì gbà wá gan rí ẹ mọ̀ tó máa gbà wá kọ́ máa sọ wípé ah níjọ́ kan báyìí mo bá ń fi mo ní mo fi bàbá mi búra o mọ̀ rò lóhùn tó sọ bá ń gan rí ṣe é mọ̀ pọ̀ lágbára nù ní kíyàn ó pé òun ò mutí òun mutí lọ́wọ́ báyìí wọ́n wá ní ọ̀pọ̀lọ̀ mutí mọ́ wá òun ò mutí mọ́ ó lẹ́yìn ìgbà náà wá ní òun ò sì tún sọ fẹ́nìkan kan rí wípé níjọ́ kan báyìí tí mo mu ọtí òun ọ̀sán mọ́tò fi kó láyé yẹn ni kí ó kórira nǹkan yẹn pátápátá nígbà tó ti gbọ́ lẹ́nu tá ni lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fama halaftu biha dhakiran wala afira. bẹ́ẹ̀ni nípa báyìí àwọn ọ̀lẹ́tọ̀ láti fi nǹkan mi ìbúra lẹ́yìn ọlọ́wọ́n ọba Abu Hurairah radiyallahu anhu nínú hadith mẹ́wàá Bukhari gbà wá ó ní qala rasulullah sallallahu alayhi wa sallam ni halafa minkum faqala fi halfihi wal billata wal uzza falyakul لا إله إلا الله عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف منكم فقال في حلفه باللات والعزى فليقل لا إله إلا الله بين Abu Hurairah gba wa ó ní ànábi wa sallallahu alayhi wa sallam ó sọ pé ẹnikẹ́ni tó bá fi nǹkan mi búra lẹ́yìn ọlọ́run ọba tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù yín ó ti fi òrìṣà búra àbó fi nǹkan kan búra Ṣàngó búra ó fi eh, mọ́kà búra ó fi sẹ́mà búra ó fi lẹ̀ búra tọ́ ọba ti wí bẹ́ẹ̀ tọ́ ọba mọ̀ pọ́ sẹlẹ̀ sí ọrí falyaqul la ilaha illallah. falyaqul la ilaha ọwọ́ àrí ẹ̀kọ́ tí mẹ́fẹ̀ẹ́ onífàlẹ́ yakul la ilaha illallah. ibi táwọn onímọ̀ ti sàlàyé nu pé báyìí nàbí gan ọ̀sọ́ yí pé ẹbọ ni kéèyàn òfin kan mìíràn lẹ́yìn ọlọ́run ọba ó ti yé àwọn bíbáyìí mm-hmm. tàwọ̀hídù láwí lẹ́yìn ẹbọ ńgbà bá ti pé tàwọ̀hídù lẹ́yìn ẹbọ yẹ ká mọ̀ pé ẹni ní kí ló pẹ́ la ilaha illallah ọyà sọ pé la ilaha illallah báyìí ni àwọn àdìsí ṣe wáyé dáadáa látọ̀dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam ibn Umar ibn Umar náà radiyallahu ta'ala anhuma ọgbọ́n níjọ́ kan sami abunu umar rajulan yahlifu bil ka'aba ọgbọ́n tí ọkùnrin kan ti ń búra pẹ̀lú kàába ó fi kàába búra ọgbọ́n tọkùnrin kan fi kàábà búra pé kàábà mo fi búra sẹ́wọ̀n pípa bá rẹ̀ ní ànábì kọ́ lọ́kọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam mọ ní ìsìn ọmọ lọ́kàn báyìí ọmọ náà wá fẹ́ practice ntọ́gbọ́ àbí ntọ́ba lọ́dọ̀ bàbá ẹ̀ tó sì bọ́ lẹ́nu ànábì wa sallallahu alaihi wasallam Abdullahi ibn Umar ọgbọ́ ọkùnrin kan jọ́ kan tí ń fi kàábà búra tí sọ pé òun fi kàábà búra tí sọ pé òun fi kàábà búra tó ń sọ pé òun fi kàábà búra ọgbọ́ tí ó fi kàábà búra ń jọ́nà Ibn Umar ọgbọ́ ọkùnrin kan tí ń sọ pé òun fi kàábà búra níbo ní ètò àgbọ̀ sí èdè kàábà ní àbí níta kàábà tàyọ̀ dáná ọ̀yà ìta kàábà kílẹ̀ ìta fún ọkùnrin ta kàábà gan lọ mọ́ṣálá kọ̀sẹ́rì fún wa ó lè jẹ́nu kàábà ó lè jẹ́ tàkàbà yẹni pé ẹni tí ó bá fi nǹkan búra kì í tú láti kọ́ wọnú bẹ̀ngbà náà ọfẹ́ fi ẹbí ẹni tó fẹ́ fi sọ̀fà búra ní kọ́ wá pé òun gbọ́dọ̀ wà lókè sàfà kóhùn tó fi sàfà búra àyèmọ́yé sàfà tí wọ́n fi ń búra ní gbòòrò lọ báyìí tí wọ́n dẹ̀ sí sàfà ẹlòmíì fi mẹ́kà búra kò dẹ̀ kọjá òwò <laughs> kọjá kọjá dé ń wò orí lọ́ọ̀bàdàn ó sì ah, fi àwọn fi mọ́kà búra bẹ́ẹ̀ tó nípa báyìí a lè sọ bóyá wà ní kaaba ni àbá wà ní ibi tó jìnà sí kaaba wọ́n sáàgbọ́ tí ọkùnrin náà sọ wípé. faqala lahu ibnu umar innani. fàkọ́lá làhùbùnú ọmọ ìnàní sẹ̀mìrìtò rọ̀ṣúlà lọ́ọ̀lì sọ́là lọ́ọ̀bù aláìhí wàsálàm yẹ̀kúl. Umar Abdullah ibn Umar wa ń sọ fún ọfẹ́ sí dáwà láfíà ò gbọdọ̀ sí a ò gbọdọ̀ dákẹ́ níbi iṣẹ́ tọ́ bá ti rí tí ọ̀dà ọ̀gbọ̀rọ̀ máa sọ tó bá ti rí tí ọ̀dá ọ̀bọ̀lọ̀ má sọ ọ̀bọ̀lọ̀ sọ ọ̀bọ̀lọ̀ sọ ní tó bá ti rí tí ọ̀dá àgbọ̀lọ̀ má sọ jáde fáwọn èèyàn tàbá rí tí ọ̀dá òrì Abdullahi ibn Umar kò gbé ya bàbá àgbà lílé yìí wà àgbọ̀lọ̀ sọ fún bàbá àgbà kù á sọ ní wọ́n bá wù kọ́ gbọ́ wọ́n bá sì wù kọ́ gbà wọ́n bá gbà alhamdulillah lọ́ọ̀ bá sì gbọ́ wọ́n ti wí tiẹ̀ mọ́ ó rí ọ̀dà àdéhùn tó bá gbogbo àfáànù a máa rí mú kára a sì máa wọ́n rẹ̀ báyìí pé a ah, ní sọ a ah, ní o mo fẹ́ lọ́rẹ̀ tọ́pọ̀ ọ̀rẹ́ kù káṣù dúdú kì á má ní ọ̀rẹ́ sáàmà kù sọ fún pé ah, kíní yọ ìmọ̀dájọ́ ẹ̀nu sẹ̀ríà ẹ̀ máa tẹ̀ ń ṣe ẹ̀ máa tí ó pè sínú gbèsè ayé yín láyé àti láti kìí àmà ẹ ṣàlàyé ẹ̀kọ́ ẹ kàn fáwọn tuntun ṣàlàyé fún mi màá wà máa wòran nǹkan ó sì máa yẹn lọ́ra ẹ̀ tí ó fi wó lulẹ̀ tán ẹlòmíyàn wọ́n mọ̀ pé ń ṣẹbọ wọ́n sì ń mú wọn náà báyìí tó fi kú sórí òun kọ́ bọ̀ jẹjọ́ wájú ọlọ́run ọba pé ebó orí mi àwọn ọmọ ẹbí wọn ọmọ kí ló tọ̀ sọ fún wa ṣùgbọ́n máa retí ọjọ́ náà ìwọ sọ tí ọba wa gbọ́ tó bá lọ béèrè lọ́jọ́ àlùkí àgbà bàbá àyíbá sọ fún yín àìkúlẹ̀ ẹ̀kọ́ ní sẹ́yìn tó rọ̀ yín já sí báyìí ó dẹ̀ tó fi sí ẹ̀yẹ̀ nígbà náà sọ ah, àbọ̀lọ̀ má sọ naam. innani sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam. abdullahi ibn umar ni mo gbọ́ tí anabi sọ pé kí ni anabi wá sọ. man halafa bi ghayri llahi faqad ashraka. àwọn oní ìmọ̀ mu abuja ó dùn lọ́gbà hadith yẹn wa ó ní man halafa bi ghayri llahi faqad ashraka ànábì ní ẹnikẹ́ni tó bá fi nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba búra àkọọ́dẹ aṣọ ó ti ẹlẹ́bọ o ee ẹlẹ́bọ àti Ṣàngó àti nǹkankan inú kíkan náà lẹ́yìn ọjọ́ dé síjà kìá ẹnu kó pé mo fi bàbá mi búra ẹnu kó pé mo fi kàábà búra ẹnu kó pé mo fi sámà búra ẹnu kó pé mo fi ilẹ̀ búra wà àtàwọn tí wọn ò kírun rí láyé tí wọn ò sí láyé láhàá ìlàláhùn rí láyé tí wọ́n gbà àwẹ̀ rí láyé ìdìgbọ́n lẹ́mọ̀jọ́ dé tíwájú kìí àmà àsásán fọ́ fi nǹkan mi lẹ́yìn ọlọ́run bàbá àbọ̀dọ̀ sọ̀rọ̀ ọlọ́run bá sọ pé wal Qur'anil hakim ọlọ́run bá ní mo fi al-Qur'ani búra tó jẹ́ sí pé Qur'ani yẹn ọgbọ́n àtòyí lọ parí sínú ẹ̀ tí ní ìjìnlẹ̀ kí ló rúkọ ẹ kọ̀ọ̀rán ìbẹ̀rẹ̀ àtòpin ọgbọ́n mo lọ parí sí náà lọ kọ̀ọ̀rán ojúlówó ọgbọ́n àtòyé mo lọ parí sí náà lọ kọ̀ọ̀rán ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń dá lọ kọ̀ọ̀rán rẹ̀ kiri ọ̀gbọ́n wọlá èmi gbà pé ó ṣe nínú ọgbọ́n àtòyé tó jẹ́ ọ̀gá higher level náà ní bẹ́ẹ̀ tí ó sì lẹ́fún mi mà lórí ayé ma kò sí tó ti lè mú ọgbọ́n wọn tí ó tó ti alukur'an kò síbi tó ti lè mú òye tí ó tó ti alukur'an torí pé ọlọ́wọ́n bá sọ pé wọ́n kọ̀ọ̀rán rẹ̀ kí ọlọ́wọ́n bá sọ wọ́n kọ̀ọ̀rán ọlọ́wọ́n bá sọ pé kọ̀ọ̀rán rẹ̀ hakim ọgbọ́n òye ìmọ̀ ìjìnlẹ̀ kọ̀ọ̀rán dáwà pé ní hakim yìí tí bá ti wá ní kọlọmọbó náà ti ní ọgbọ́n àtòyé lọ́dọ̀ kí lọ́fà tí kòránì fi jẹ́ hakim torí pé ẹni tó ní ọ̀rọ̀ ọnú ẹ̀ gbẹ̀ngbẹ̀ fúnra rẹ̀ lórúkọ rẹ̀ jẹ́ hakim ta ló ń tàn ọmọ ènìyàn á sì máa mọ iye ọ̀rọ̀ pẹ̀lú pé ká mọ iye ń tọ́ sọ̀rọ̀ á lè mọ iye ọ̀rọ̀ pẹ̀lú bàtà bá tó máa iye ń tọ́ sọ̀rọ̀ òmìnira ti ṣẹlẹ̀ kan ó tó bí bọ́yá 14 years ó ṣẹlẹ̀ ní gbòòrò Medina nígbàtí ẹnìkan fẹ́ ṣe lẹ́kítọ̀ fáwọn àlejò jẹ́jẹ́ jẹ́wà ṣiṣẹ́ hajj ọwá ń ṣe lẹ́kítọ̀ lọ àwọn kan sáfàrabalẹ̀ àwọn kan náà àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n farabalẹ̀ lómi sùn lómi ìfàtọ́ sí pé ìbátan para nàìjíríà tó ti mọ́lá láti nínà ló kù wáyé símáka ẹni àti ẹ̀mọ́ pa wápọ̀ ẹ̀wá ní ọgbà ẹ̀ sí orí ẹjọ́ ìṣàbára aláàjì tí ó tó lọ nílé ní tẹ́ẹ̀kọ́ wọn dáadáa tẹ́ẹ̀ lójú tí yàn báyìí àwọn mọ́sálásí kan jọ kan ọjọ́ mọ́sálásí àwọn aláàjì lárúbáwá wà pẹ̀lú wa lárúbáwá àfáà ni onímọ̀ ni wọn náà sì mọ̀ pé àwọn mọ́sálásí tọjọ́ tí wọ́n lẹ́yìn máàpù tàbí táìsì wọ́n tún fi rọ́ọ̀dì sórí ẹ̀ tó ní a bá tó mọ́sálásí wọ́n fẹ́ wọ́n sì kọ́ mọ́tì mọ́mù fẹ́ sí Allahu Akbar lẹ́ni tá a wí tó tó lẹ́gbẹ̀ẹ́ wà lọ́ba tó wọ́n náà gbàgbọ́dá rẹ̀ lọ́ba fa kìnnì kan jáde tẹ̀sùn báyìí tẹ̀sùn báyìí gbàngbàngbà báyìí lórí lọ́ba fa báyìí ẹni tó tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ara Pakistan ọkọ̀ ọ̀kọ́ sásẹ̀ gẹ̀ẹ́ àwọn tájì jẹ́ torí pé mi wà lọ́wọ́ lẹ́ẹ̀tì ẹ̀ kọ̀pẹ́ sígbà náà ojú ọ̀tún wá ti torí pé kọ̀ mọ́ra kò yé ọwọ́ amú nígbàtí ọwọ́ àjù ní ẹsẹ̀ máa ń jùlẹ̀ nàìjíríà náà bí ọmọ jùlẹ̀ pọ̀ pọ̀ tí ó sì rárá tí ọ̀rọ̀ ara lù tí ọ̀rọ̀ ara lù kú fi ilẹ̀ jẹ́jẹ́ ọba sọ̀rọ̀ lẹ̀ dídún tó tó pa lórí kíní bá gbogbo àwọn tó wà nítòsí náà ní ẹgbẹ́ ilé ìgbélé ọbẹ̀ ìdásá fún ẹ̀rẹ́

ẹ mọ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ wọ́n ń lẹ́kṣọ̀ fún wa wọ́n ń wàràwàràwàrà wọn ti tiẹ̀ pẹ̀lú wípé ṣáìdú kẹ́kẹ́ alálàájì wọ́n fọ́ ni o wọ́n kàn sí wàràwàrà ní jẹ́ tó kù sí wọn ò sáàlì na dáadáa àwọn díẹ̀ dáadáa lẹ́yìn ẹ̀ ọwọ́ ọ̀rọ̀ ọwọ́ afẹ́ gba òun kọ́ rẹ̀ wọ́n wá sọ wípé ẹni tí ọba wa dáhùn àwọn pẹ́sàn tí ẹ máa béèrè àwọn náà ní ẹni báyìí ẹni báyìí ẹni báyìí ó gboyè báyìí ó ní nǹkan báyìí ó ti dèèyàn báyìí ó ṣe báyìí gbogbo àwọn tó sùn wọn bá ń dìde ẹ máa ń jókòó dáadáa ní a máa jókòó àwọn ní ẹ ti sùn gbalaja kalẹ̀ tẹ́ kàn wò pé wọ́n sọ tó sọ bá sọ tó máa lọ àwọn afẹ́ sùn mọ́sálásí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n gbọ́ tí ń ròyìn ẹ tọ́ fẹ́ dáhùn pẹ́sàn òun wọn bá tún dòkòdò wọ́n wá lísìtì dáadáa wọ́n sì gbọ́rọ̀ nígbà wọn parí ọ̀rọ̀ yẹn nìkan wọn mẹ́fẹ̀ẹ́ dárúkọ ẹ̀ ó yẹ ìlú ló ti rìtáyà náà àwọn lẹ́tọ́rà kan ó náà wọn àwọn àwọn alága yìí gbà yìí ó gùn gan wọn àti àwọn ènìyàn wa lọ́ba dìde bàbá yẹn lọ́ba ní yes gbogbo ẹnikẹ́ni tí ó bá máa bá wa sọ̀rọ̀ ẹ máa ṣe ẹ máa introduce wọn sí wa náà kí wọ́n tún máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí pé bá àbámẹ́ntí ń sọ̀rọ̀ ó sì ṣe ká má máa yin ọ̀rọ̀ rẹ̀ o tàbá ní wal Qur'anil Hakim tọ́lọ́ wọn bá sọ pé wal Qur'anil Hakim wal Qur'anil Hakim ọlọ́wọ́n bá ní al Qur'an tẹ́ ń wọ́n ni ọgbọ́n àtòyé kún sínú ẹ̀ kẹ́kẹ́kẹ́ akọ̀yẹ́ tí èyẹ kọjọ́ lójú pé ọlọ́run pé àdàkùn rárẹ̀ ní hakim torí pé ẹni tó sọ̀rọ̀ torí pé ẹni tó sọ̀rọ̀ ń bẹ̀ gangan fúnra rẹ̀ ta ló tọ̀ Allah Allah subhanahu wa ta'ala òun lọ sọ̀rọ̀ mẹ́ nígbà tí Allah wa sọ̀rọ̀ mẹ́ wọn náà sì mọ̀ pé tí wọ́n bá ní ta lọ́jà ọgbọ́n àtòyí ta ló tọ̀ yẹni pé orísun ọgbọ́n àtòyí ọ̀dọ̀ ta lọ́wà lọ́wọ́ wa lọ́wà tò nípa báyìí nígbà tó wá rí Al-Qur'an fúnra ara rẹ̀ ọgbọ́n àtòyí okun kẹkẹkẹ sínú ẹ̀ wà lọ́mọ bí ọgbọ́n àtòyí sí benin alukọ̀rọ̀ ẹ̀ mùtàádìyà tí máa ń jáde kìí ṣe tí ó wà pẹ̀lú alukọ̀rọ̀ ẹ̀ nìlásán tí wọ́n náà bá ti súnmọ́ yóò di tiẹ̀ náà bọ́ọ̀ bá ti súnmọ́ yóò di tiẹ̀ náà bọ́ọ̀ bá ti súnmọ́ tó bẹ́ẹ̀ ló ti gbàgbé tó bọ́ ọba sì gbà sínú gbèsè ayé ẹ̀ tó bẹ́ẹ̀ ló sì gba ọgbà àtòyé sínú gbèsè ayé ẹ̀ tó náà a jẹ́ pé a lè sọ yìí pé kọ́ àlùkùrán lọ wá mímọ̀ nípa àlùkùrán nípa ọ̀nà ká tọ́ ọba ti máa ká nínú orúkọ tá a máa pè ọ́ náà ní hakim ọ̀jọ̀gbọ́n ni wọ́n ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n ju ọ̀jọ̀gbọ́n lọ gbogbo ẹni tó bá máa àlùkùrán ká hakim a kìí sáà kí ìmúná ànábì wa sallallahu alaihi wasallam ló fún ọkùnrin ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ló fún níyàwó nítorí páàtì kan nínú Al-Qur'an tó máa ka Kùránì kọjá rẹ̀ ẹni pípọ̀ bá ti mú àlùkò bá ti mú àlùkò ránì ká ọ̀jọ̀gbọ́n ní wọn náà bọ́ bá ti gbàgbọ́ yá àlùkò ránì ọ̀jọ̀gbọ́n ní wọn náà ẹni pípọ̀ bá ti gbàgbọ́ yí ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n rẹ̀ jẹ́jọ̀gbọ́n rẹ̀ wà lókè sí bọ́ bá ń ka alukurani pé ó gbé lọ́wọ́ tó ń ka lásán lọ́wọ́ báyìí lásán lásìkò tó ń ka lọ́wọ́ ní kí rẹ̀ hakim torí pé wal kurani hakim lọ́wọ́ bá wọ. wal kurani hakim. ẹ kurani tó jẹ́ sípò tó bá ti ń ka lọ́wọ́ ìwọ gan ti dì ní bẹ́ẹ̀ náà yẹn lákòókò tó ń gbọ́ lọ́wọ́ káníbò tiẹ̀ máa kà gan ó ní ẹ bá ń pílé rẹ̀ kọ́sá ń bọ̀ lásìkò tó ń gbọ́ lọ́wọ́ ní alẹ́ròyìn ìwọ náà pé kí ló kọ ẹ hakim ọ̀jọ̀gbọ́n ni ọ́. wal-Qur'anil hakim. bẹ́ẹ̀ yẹn bá ń lọ sí jókòó al-Qur'an bá ṣe jókòó yìí hakim lálẹ́ kọ́ gbogbo ẹni tó jókòó hakim wal-Qur'anil hakim olórí ẹ̀jọ̀ wa ni pé olórí ẹ̀jọ̀ wa ni pé tó o ti ká al-Qur'an abọ́jókòó ń di al-Qur'an àbọ̀ ojókòó láti mọ̀ tó máa alukur'an ọgbàládá ní gbogbo condition tó bá fi ń lo alukur'an bí fún gbogbo lọ́wọ́ bá ibi lọ́wọ́ rẹ̀ ọgbàládá gẹ́gẹ́ bó ṣe pé tó bá gbé ọtí lọ́wọ́ ọ̀sìnkì ọgbẹ̀sẹ̀ tó bá gbé alukur'an lọ́wọ́ ọgbàládá ọgbọ́n ẹlòmí bá ń lò níbẹ̀ yóò pé ah, àti kùránì náà ni wà á mọ̀ tí ń bì í sí ah, ó sì rí ibi tó fowó sí àbẹ́ nìkan ti sọ pé ah, owó yìí ti àwọn ti ń kó sí báyìí o ṣùgbọ́n bá ń lò ní òpin Al-Qur'ani yìí nìkan náà wà nínú àwọn tún àdì sí báyìí o ó sì níbi kówó sí handset palaba palaba mẹ́ta ló nílápò ó níbi kówó sí kò wá níbi Al-Qur'ani a ní kó gbé Al-Qur'ani lọ́wọ́ fún ara rẹ̀ kí ni fún ẹ ọgbà dáadáa lórí ẹ gbogbo ọgbà lọ́fíjẹ́sí pé àwọn onímọ̀ àwọn apá kan àwọn onímọ̀ tí wọ́n fẹ́ tí wọ́n bá há al tó bá fẹ́ kà tó bá fẹ́ fi ṣe jọ́sìn wọ́n ní sí kọ́ máa kà lórí nígbà tí o sí ní ẹni tí ń wo ni àbí kọ́ máa wò gbọ́mi dáadáa o wọ́n fẹ́ kà nílẹ̀ tó fẹ́ fi ṣe jọ́sìn kì í sí pọ́fẹ́ sí mọ̀rọ̀ ọjà àlàsà wọ́n fẹ́ kà tààkùnàn fáfà ó ti ní hizbu ti fi máa ń ṣe mọ̀rọ̀ ọjà rìfísà náà pé mọ̀rọ̀ ọjà ó ti ní abala ewé tí máa kà lójoojúmọ́ tí fi máa fi rántí tó ti há tí òfin nígbàgbé ẹ wọ́n ní olè kà yẹn lórí ṣùgbọ́n tó bá ní kan tó ọmọ kà láti fi ṣe ìjọsìn bóyá jùsù kan lọ ń kà lójúmọ́ láti fi ṣe ìjọsìn fọlọ́wọ́n ọba tó o sì há lórí ìwòlọ́dà rẹ̀ tí kò kà lórí ni àbí kò sí àlùkùránì kọ́ máa kà àwọn onímọ̀ sọ wípé kò sí àlùkùránì báyìí kọ́ máa wò báyìí fún ara rẹ̀ ọ̀dà àjù kọ́ máa kà lórí lọ ló fi jẹ́ pé a sọ fún ọ pé gbogbo kọ̀ǹdíṣàn tó bá rí kọ́ wà pẹ̀lú àlùkùránì ládàá ni fún ẹ̀

kọ́mọ́ wa lọ síbi kankan wọ àti nínú àlùkò àwọn àtúmọ̀ tọ́lọ́mọ bá wá túmọ̀ táwọn àtúmọ̀ àlùkùránì táwọn àtúmọ̀ hikima hikima ti bẹ nínú àlùkùránì tabari hikima tabari nínú àlùkùránì táwọn àtúmọ̀ rẹ̀ síbi bí ọ̀nà márùn-ún àbí mẹ́rin àbí mẹ́fà ṣùgbọ́n lábẹ́ wọn. القرآن الحكيم ربنا القرآن تنون قرآن أوجب أوجبان حكيم قرآن الحكيم ọgbọ́gbàdì ọparí sínú ẹ̀ ìmọ̀ àdóyé ọparí sínú ẹ̀ tàbáwá rí hikma nínú àlùkùránì hikma 17 17 ṣùgbọ́n gbogbo seventeen yẹn ìtumọ̀ rẹ̀ ó parí sọ́nà mẹ́rin péré ìtumọ̀ àkọ́kọ́ wọ́n máa túmọ̀ hikma sí sunna ah, ọ̀bọ̀ yìí wọ́n máa túmọ̀ sí sunna ìtumọ̀ àkọ́kọ́ lọ wọ́n máa túmọ̀ hikma sí ọlọ́run bá sọ pé wọ́n yọ àìlèmùkúmù lè dára wọlé hikma ويعلمكم الكتاب والحكمة كيف كما حكمة بين السنة النبي هو يوم قاين القرآن يوم قاين السنة àìsí tó bá ní súnnà tó bá ń lo súnnà kí ló kọ tí ẹ̀nà gbà hakim wọ́n tó gbógun ti súnnà rẹ̀yìrò hakim ni ọ̀ wọ́n tó ní súnnà kí lára fi nǹkan gbangba àkíyàn ní ìsìlẹ̀ nìkan bá dé ní ìsìlẹ̀ kíyàn nínú ọ̀gbìn sàlámù aláìkùm àwọn súnà yẹn di ẹlòmí máa pòsè tí ọba lágbára tó máa pé kó wájú mi ẹ máa pòsè ó kórìíra ó kórìíra ìlànà ìlẹ́bí wa Muhammad sọ̀rọ̀ bá àwọn alábáwọn náà máa ń dọ̀bálẹ̀ fún àwọn fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ní dídọ̀bálẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́ngbà tẹ́sí dé wọ́n jùlẹ̀ àgbọ̀n ẹ̀yin tẹ́ wà nílẹ̀ jùlẹ̀ àtọ́ba àti jòyè àtọ́másí àtọ̀gá àti gbogbo ẹ̀ kọ̀sẹ́nì kátó gbọ́dọ̀ máa kúnlẹ̀ fẹ́nì kejì nínú ìgbésí ayé ọ̀bẹ sì mú ọ̀bá lọ́jú mú méjèèjì ní ọ̀bá mu bí ó sì ṣe déédé nínú ẹ̀sìn náà ní ọ̀bọ̀ lájú mú ẹ̀dá àwọn kéèyàn ó sì dìde lórí ìnà rògbò sí náírà ìmọ̀lẹ́ pọ̀ káàbíyèsí o kí a ní í ṣe ọba ìwárapá ní ṣe ọ̀ ẹ̀gbọ́n máa ń nira máa ìlàyà àtijọ́ wọ́n tún sí báyìí ní ìsìn náà o yóò dìde báyìí yóò wà sọ pé kábíyèsí yóò wà máa máa lẹ́rẹ̀ mọ́lẹ̀ pé má tí ọba náà fi gbọ́ wípé ara rẹ̀ lọ́ọ̀dì ara rẹ̀ ó lulẹ̀ ó sì lọ pọ̀ ẹ̀ rájà wọn gbogbo àwọn nǹkan yìí àbọ̀rọ̀ jìnnà sí ẹ̀sìn ọ̀dà kọ́dọ̀ dàpọ̀ máa sà pàápàá ẹ máa ń kún wọn sàṣà kọ́fẹ̀sì ńlẹ̀ kákúmọ̀ pé ìṣe mùsùlùmí àbí ìṣe máa ń yà wá ní máa ń yà wá lẹ́nu púpọ̀ pé káwọn èèyàn ọgbọ́n nínú ètò ayé wọ́n wá máa ṣe bí ẹ̀kọ́ nínú ètò ẹ̀sìn ọ̀dà àṣà àwọn bàbá wa àwọn bàbá wa àtijọ́ ibẹ̀ sin àwọn ọmọkùnrin wọn igun wọn tún náà ẹ̀yìn máa ṣàṣẹ ilé náà lọ ọmọkùnrin wọn tún. àbí àwọn bàbá wa àtijọ́ wọn ò wà nkárà kí ni ẹ máa wọ àdìrẹ òfì kẹ̀m̀bẹ̀ ni ẹ máa wọ ẹ máa ṣòkòtò kẹ̀m̀bẹ̀ ẹ ẹ wọ ẹ bẹ́ẹ̀ lásán ni ẹbá ipá sàníyàn sílé ayé náà ilé wọn mọ́ràsá náà ni wíńdò wọn náà abẹ́ ma wíńdò mọ́ràsá náà àwọn alájọ ọmọ ìjọ wọn ìwọ̀n wíńdò mọ́ràsá náà a máa bá wọn kólóbó báyìí ní máa rí bí ẹ sì kọ́ ní tí wọ́n gbà yẹn ní ìsìn ẹ̀yìn fi lófàs wọ́n ti ń lo sliding eh, window àwọn glass lẹ́ ń lò báyìí ẹ sì wá gbọ́n ní ètò ayé àtò eh, fìtílà làwọn bàbá máa ń tàn àbí fìtílà kan ẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ àmúnà wọlé tó bá ti pàṣà lára bẹ́ẹ̀ sí èyí ká padà kí á kúkú mọ̀ pé ìwọ́n tó bá sọ pé ẹmọ́jẹ̀kẹ́ sí ọba àṣà jẹ́ ahàn ní tó sí náà ní pé ẹmọ́jẹ̀ká yí ọba àṣà náà jẹ́ ó sì yún náà ó ní tan electronics electrics ó ní tan ó ní gun káà ó tó wá di bọ́ọ̀lù pẹ̀lú pẹ̀lú lọ́kàn pẹ̀lú pẹ̀lú àwọn alákòóyè

so nípa báyìí ó ń surprise èèyàn gan pé àwọn èèyàn gbọ́n nínú àṣà gan wọ́n gbọ́n nínú ètò ayé wọn nínú àṣà ṣùgbọ́n tó bá débi tẹ̀sí wọ́n wà máa lọ agídí wọ́n wà máa ti bí ẹ̀gọ́ ẹ̀ àkàrà tó jẹ lánàá àti mẹ́mẹ́ tó jẹ lónìí ẹlẹ́gùn sí odó ní àfikún àbí ẹ̀rọ lọ́lọ́ odó làwọn bàbá fi máa gbógi wọn wọ́n fún wọn tó fún fún fún tí wọ́n sì wàhálà àbí ìyẹn ti ń jẹ ní ìsìn kò lo olódó mọ́ gbogbo sọ́dọ̀ káwọn ìyàwó lọ́ máa gún dáadáa káwọn kúkú papá wọn fẹ̀ kan agbọ́n bí àṣà tó jẹ máyé ṣùgbọ́n àti bí ẹ̀kọ́ níbi àṣà tó ń forí gba ẹ̀sìn agbọ́dọ̀ yí padà so nípa báyìí alukuraani amatuma hikma amatuma resi sunna amatuma sunna amatuma hikma si faham agbọ́yé ọlọ́wọ́ bá sọ fún alábàdé àtàyìnà lukumana lè hikma. wàlàkọ̀dé àtàyìnà lukumana lè hikma. ọlọ́wọ́ bá ní àti fún anábì wa lukuman àti fún ní ọgbọ́n àjòyè àgbọ́yé tó kún kẹ́kẹ́kẹ́ ẹni pé tọ́wọ́ bá ń kí àlùkùránì àgbọ́yé rẹ̀ pọ̀ sí torí pé àlùkùránì hakim náà wọ́n bá rọ̀ yẹ wọ́n àlùkùránì. wọ́n àlùkùránì ọ́n ní màsí máa kí kura òun ní mọ̀sí ọmọ kan wá ní mathematics ẹni wàhálà èyí òun ojú ọba ti ní mathematics kí kura dáadáa ní ọdún lọ ká wọn wulẹ̀ wo kankan pé ayà kan lọ́mọ kan sáàpù tọ́kọ̀ náà bá ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ká. ولقد يسرنا القرآن للذكر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ẹ̀sùn kùránì yọ máa fún ọlágbọ̀yé sí torí pé ọlọ́run ọba ló ní ẹ̀rọ wà lókùránì hakim ẹlẹ́ẹ̀kẹta náà máa tún máa hakim nínú búwà a máa tún máa hikima sí nínú búwà ìjẹ́ ànábì ọlọ́run àwa ní jẹ́nàbí ọlọ́run mọ́ báyìí ṣùgbọ́n tá a bá ti ní àlùkùránì á ní àwọn ìmọ̀ tọ́lọ́wọ́n bá fún àwọn ànábì ọlọ́run ọ̀dà sí wọ́n wá ń bẹ̀ nígbà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ ọyẹ sí àlùkùránì ńgbọ̀rọ̀ àwọn àṣà áfíríkà sọ wà bẹ́ẹ̀ jẹ́ àbáàmà tẹ́lẹ̀ àti wàá mọ̀ tó mọ wọn ní ìsà àbáàmà àti mọ̀ sítórí mọ̀ àbáàmà báyìí ìlọ́jẹ́ àmà kùránì tó ọlọ́run ọba pàtàn ànábì wa Ibrahim alayhi salatu wa salam sáárí wo yorùbá kankan tọkọta nínú ibrahim kò sí kí ló máa jẹ́ àmà báyìí alùpùránì lọ́sọ̀ ní ká alùpùránì alùpùránì lọ́sọ̀ ní ti àfihàn báyìí pa sẹ́gbọ́n yé bá ní alùpùránì lọ́sọ̀ ní ta àfihàn báyìí mímọ̀ ta àmà báyìí kí ló ń ṣe báyìí sẹ́rù ọ̀rọ̀ dùn sọ́ọ̀ أعوذ بالله من هذه هذا التشويش لا تعرفون للعلم قدرا ابدا جهزوا انفسكم قبل ان تبدا اي شيء ليس كل واحد يقوم وينزل وي... ليس حياته والله ما يسمع لو كان معكم ضيف والله انتم نقصت انفسكم ليش واحد يتكلم واحد يقوم واحد يمسك الميكروفون واحد ياتي واحد ليش بدا الكلام ما في كلام ما في حركه كل واحد يجلس في مكانه ما يصح كل يوم نعدله أعوذ بالله لا السلام عليكم Thank you. now tó dájú àmà ìpìlẹ̀ ní ọmọdé wọn fẹ́ kúra jẹ́wọ́n ni mo fẹ́ kúra wá ní ẹlọ́gbé kúra ní wa nǹkan méjì wà bẹ́ẹ̀ lọ́gbé wá fi wí pípà lọ́fẹ́ fi kúra ní ẹ bá sì fi pípà kúra ó ti fi nǹkan méjì tọ́lọ́ wọn bá dá ó ti fi kúra ní ẹ bọ́ ló ń sè ṣùgbọ́n tó bá jẹ́ sí pé wọn ò mọ̀ jẹ́ wọn fi gbogbo kúra ní tẹ́ni kó fi àlùkùrá ní kúra ọlọ́run fi àlùkò ránì kúra torí pé ìròyìn ọlọ́run ọba a lè fi orúkọ ọlọ́run ọba kúra a sì lè fi àwọn ìròyìn ọlọ́run ọba kúra ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ẹ̀dá ọlọ́run ọba kankan kúra nínú ẹ̀dá ọlọ́run ọba ní páálí tó wà lẹ́yìn kúra ní ọkọ̀ọ̀bà rẹ̀ nínú ẹ̀dá ọlọ́run ọba ní pípa yìí nínú ẹ̀dá ọlọ́run ọba ní tó wà nínú ẹ̀ ṣòlùdọ́ bá wà ní kọ́ọ̀tù tó wà ní kásùlù kúránì kúrẹ́ wọ́n mọ̀ fọwọ́ kan kúránì ẹ̀bẹ́ sá sọ̀rọ̀ ó gbé mo fi alùkùránì kúránì

Yusuf ọwá pé à ń dá sọ́dánù wọ́n yẹ pàgbàlagbà ni olè dá lóṣù pọ̀pọ̀ ní ti ọlọ́run ó ń pè ọ ní hamda báwo bí wọ́n sọ̀rọ̀ ní Yusuf ńlẹ̀ Yorùbá wọ́n máa sọ pé àmúdá Yusuf ó kọ́ ti Najimudin gbogbo ní Nàìjíríà sínú ìlú ọdún ní wọn wọn ní ìlú abẹ́kọ̀ Nàìjíríà àbí owó tó ní ọ̀tún ẹlòmí tẹ́ bá gbogbo ẹ̀ jẹ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ báwo wá ní ọ̀rọ̀ ọlọ́run ọba báwo wá ní súrà tọ́lọ́run ọba sì kà ní ọmọ pé ìdáwọ́ pa ọmọ pé ìsáwó sọkúsọ̀rọ̀ kí mo wí kó dà ẹsẹ̀ lálẹ́ ìgbàlára torí pé àyà kùránì ló wí ní tí ìbá sáyà alukurani ọ̀rọ̀ rẹ̀ òní púpọ̀ ṣùgbọ́n kí ni bẹ́ẹ̀ alukurani ìdá wa pa àti ìwà àgbà ọwá ní ìzá ọwá dàbẹ́ ní pọ́fẹ́ ká súra yẹn ọwá ní ìdá wọ́wọ́ wá kí àjà ìdá wa pa àti wá kí àjà ọwá ní ìdá wọ́wọ́ wá kí àjà ìdá wa pa àti lè wá ọwá ní ìdá wọ́wọ́ wá kí nígbà tó kà bẹ́ẹ̀ téèyàn bá mọ̀túmọ̀ rẹ̀ tó ń wí lọ káfà tó bá mọ̀ pé kíní yẹn ọ̀dà tó bá tó wá sọ pé inú pé mi ò sì máa pè tèmi nù irú ọ̀rọ̀ rẹ̀ yẹn ọ̀rọ̀ kan fún mi lórí wípé ó ti ń sọ wípé ọlọ́mọ ọba ọ̀mọ ẹ sọ mọ́lá ní ìdáwápá òní ìdáwó ọ̀n ti ọ̀n dá ọ̀rọ̀ padà fọ́dọ̀ ọba tí ọmọ ọ̀rọ̀ sọ ó lè wò púpọ̀ bẹ́ẹ̀ náà ni yàá sí yàsán ẹgbẹ́ yàá sí yàsán náà wọ́n ti ké yàsí fún ọ yọ ya yọ ya yọ ya wúwa yọ yàsí yàsọ fún ẹ yàsí náà ké yàsí yàsọ fún ẹ ewu tó ní sáà fúlà mi nìjà máa fi ṣe yẹn àbọ̀rọ̀ àìsá ẹ̀bùn ní ti máa ìdájà náà máa bọ̀ àìdájà ìdájà ọmọ pé mi ò yọ so báyìí bó sì jẹ́ ààrẹ máa ń rí àwọn àyà àkùnrin àti kama ìpínlẹ̀ èèyàn tí a bá ti lé pèsè ẹ̀yẹ olúwa rẹ̀ ó ti wá ìpinnu ọlọ́wọ́ pẹ̀lú abílá wà áyà ti wà lọ́sọ̀rọ̀ ìgbóhùn tó ń sàtìlá sí àwọn àfá àwọn àfá àbájẹ́ sòrò wà ní àwọn àfá wọn bàjẹ́ púpọ̀ nígbà tí wọ́n bá ti mọ̀ pé nǹkan tí ó mú owó wálé wọ́n wà nípa bí òfin ọlọ́wọ́ bá pátápátá ìbàjẹ́ ló mú èèyàn láti máa fi sóra rẹ̀ kúrò nìkan ní ìsá owó ẹ̀yìn tí wọ́n lówó ló fi wá kí fẹ́ tó ní kú fún ọ lówó báyìí bàbá tó lọ ní ìbàjẹ́ kan lẹ́yìn fẹ́ẹ́ nìkan tó kú fún ọ lówó àgbẹ̀ yẹn lè ka àwọn tẹ́ máa fi ìsá owó tẹ́ máa fi ìsá owó ní tọ́ba lọ kí kò ní kí lọ́fẹ̀ẹ́ yóò kó gbogbo tó máa lọ padà ẹ̀yìn tọ́ba bá pè máa mú wá ẹ̀yìn ṣe tí wọ́n náà wọ́n á kà fún wọn náà kò lè bá lò ó ẹ̀fà pé rọ́ọ̀lù kódà ìbẹ̀rẹ̀ sọ́tọ̀ wá gbà láyà tí ìmọ̀ bá yẹn pa yẹn ìdáwọ́ pa àti lè ọmọ tí wọ́n wá kí àjálù <laughs> ọ̀nà wọn tó pẹ̀lú bàbá kan bàbá yẹn ti kú ọgbà gbọ̀ yẹ kùrán àwọn àwọn mọ́tò rẹ̀ fi jọ station wagon ọ̀yẹ́ sí àwọn àgbà yẹn èmi ni mo kéré jù ní mọ́tò ìjọ náà gbogbo àdọ́wà ń bẹ ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n àwọn agbègbè àwọn ìwà àjòkò ní dráìfù fún rẹ̀ olóhùn dráìfù wa mọ́tò ẹ̀ náà má wá dé lálùpá àti lọ́bàdàn fún mẹ́tìn ọ sáré gbogbo àwọn táwọn àwọn mọ́tò abíyèsí kálukú ń kakùrọ̀ ẹ̀ mọ́ tí ó fi ní dákọ̀ ẹ̀yìn gbogbo yìí gbogbo yìí tó bá wù iná lọ́kùnrin àyè nìkan ẹ̀ máa kà àyàfi ìdáwàká nìkan nìkan ẹ̀ máa kà wọ́n. wọ́n á ní kí ló dé wà wà dàbí náà wọ́n ka ìdáwàká wọ́n nítorí pé àwọn tó máa wá tẹ́ àná àjálù yìí wọ́n ti wọ́n bá ti dànù wọ́n ti wọ́n ìdá wọn pa á ti lè wá dá ní wọ́n ní wọ́n pa á ṣe yẹn ni tó ń jábọ́ ládókè ẹgbẹ́ ṣé mọ́tò wọ́n ní dànù ló àpọ̀ yìí tiẹ̀ tí náà lè wọ́n sọ ní ìdáwọ́ à gbọ́dọ̀ wọn kí á kì ṣe ń tọ́jú wọn púpà pa ìyá gidi ni ó kí ni mo kọ̀ ìyá ìyá jẹ́ kí ẹni wá ṣe ètò tẹ́síkálísù àti kó wọ́n sí àlàfo náà ẹ̀sẹ̀ wa ní ìlú sàkẹ́ ìpínlẹ̀ abẹ́ ìsáwù olówó wọn kọ́ ọ̀dẹ́gbẹ́ àgbà ìtawọ́n ní ìtawọ́n ní ìtawọ́n ní ọ̀dẹ́gbẹ́ àṣìlẹ́tì láti tẹ́kì bí àṣìlẹ́tì wà láti wà àyẹ̀wò kọ́ nínú àwọn àwọn ìbàtà pé wọ́n làtọ́ dẹ́sítà tó sì ṣe ní ẹsẹ̀ wa wọ́n kó lé jù kó wọ́n ti wá kó láàrin ìjà wọn ẹ̀yẹ́ ló bá ṣe. bẹ́ẹ̀ bá wọn ní wọ́n ní ọ̀nà mẹ́rin rẹ̀ ni wọ́n tún ní kí máa sìn pé mẹ́ta ni ẹ̀dá wọn ẹ̀yẹ́ tí ń sọ̀rọ̀ ẹ̀lẹ́dẹ̀. ilé ti wọ́n ní ẹ̀kọ́ ẹ̀yẹ́ náà lẹ́nu wa. bákan náà ìwé ìwé wọ́n ní áyà tí ọlọ́pàá sọ pé حكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وكلتم الحكمة wọ́n ní tẹ́sílá tìkò takùnfà mímí wọ́n ní sẹ́tù máa rẹ̀ ní kí ẹsẹ̀ wa ó sì lè dé ara wọn ni àbí tó máa rẹ̀ pé ọmọ kí á làwọn wọn wá ní ààrẹ wọn. náà ìtumọ̀ tẹ́sílá tìkò ní tẹ́sílá tìkò àwọn gbọ́dọ̀ tánà bí máa máa ń wí sallallahu alaihi wasallam lọ́ba kọ́ ní táwọn sàhábà tí wọ́n bá sì kọ́ ọmọdé oríṣiríṣi nínú ẹ̀ ní ìsìtáwò ànítẹ́lẹ̀ nínú ẹ̀ ní ìsáwò sòfò fagbọ̀ nínú ẹ̀ ní tààrọ̀ sòfò náà nínú ẹ̀ ní wàlá tọ́tọ̀rọ̀ olùkọ́jà ìṣẹ̀rán àwọn atẹ́kùn tẹ́sílẹ̀ ti sòfò ọ̀hún ọ̀hún bá nǹkan mẹ́ta ṣiṣẹ́ papọ̀ alákọ̀ọ́kọ́ kí ó tó kó síréètì níwájú ẹsẹ̀ yìí àtàpapọ̀ àtàpapọ̀ wá níwájú fúlẹ́dì àrùn àti kéékèèké mìíràn ṣùgbọ́n àdébí ọ̀sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ wa kò lè pé ẹ̀dá tọ́lọ́ ń dá wa ọ yàtọ̀ sí kẹ́lẹ́ ìṣẹ̀lá ẹlòmí ẹsẹ̀ rẹ̀ kún ẹlòmí ẹ̀ kéré iwájú nìkan sáma nítọ̀ òsìtọ́kọ̀ pẹ̀lú ẹ̀yìn sáìdì àkọ́kọ́ eré àkejì òun náà ní pé kárí wípé ẹsẹ̀ wa àtẹsẹ̀ ẹnìkejì ó súnmọ́ra wọn débi pé kò ní sí àlàfo kankan níbẹ̀ onímọ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ọ̀hun náà ni wípé èjìká wa yìí àtẹsẹ̀ tó sùn fún mi ẹlẹ́mìí ẹsẹ̀ nìkan ní máa ń tọ̀ èjìká yìí gbọ́dọ̀ súnmọ́ra wọn gbọ́dọ̀ sí dédé ara wọn bàtà tó ẹni wọn máa bèrè pé èmi ga léyìí sí ooru ẹ yóò fi dédé ìjìká rẹ̀ náà sí dédé tó ga náà ní pípọ̀ tí ẹ ṣe ní kó tèmi náà sí. ẹ máa ní ìsìtẹ́wò wà látẹ́jú ní ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ìfẹ́ làwọn wò ẹni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìjìká rẹ̀ náà tó sì dédé ara wọn. tó hadith látọ̀dọ̀ ọmọ fúru jọta ní ṣèyíkan ẹ má fi àlàmú sílẹ̀ fún ṣèyíkan ibi sá fún yín ẹ má fi àlàmú sílẹ̀ fún ṣèyíkan ní sá fún yín dáná bí sọ sallallahu alaihi wasallam àlàfo tí ń sọ èyí sí pé àlàfo gbọdọ̀ wẹ́sì láàrin èèyàn méjì tó wájú bẹ́ẹ̀ kí ń bọ́ ọlọ́run lẹ́yìn papọ̀ láti mọ ìyá yẹn wá àlàfo gbọdọ̀ wọ̀ ṣùgbọ́n àlàfo dáadáa ní ìṣòro wa sallallahu alaihi wasallam òun náà níbi tó rọ̀ wá lọ́rùn láti dì náà ní àti kí tán mi àti tán lókun kára àti kí wọ́n kọ́ ẹsẹ̀ mi náà tó kẹ́kọ́ kọ́ ẹsẹ̀ rẹ̀ ṣèṣe wọn ò sì gbà wá rí pé àwọn sàbí àwọn àti bá wọn máa máa nítọ́ ẹsẹ̀ wọ́n gbà débi pé àwọn nínú wọn gẹ́gẹ́ wà tó jẹ́ sí pé tí wọ́n bá tó sáfù tán wọ́n ní ìkànnì owó sì máa rí ìgbésẹ̀ kókósẹ̀ wa yọ́ọ́ máa ka kókósẹ̀ tó wà ní ẹgbẹ́ kejì báyìí wọ́n mọ̀ báyà lábàá nígbà táwọn sọ pé ah, mo jẹ́ débi wípé kò síbi tí wọ́n gbà ṣé ẹ̀ lè tẹ̀lé pé kò ní ìjọba ìrọ̀ ni wọ́n sọ fún yàn pé mo yó dẹ́ mo yé mo yó pátápátá àbúkọ̀ pé lágbájá áà wò ó ebi padé mi wípé kò sí nǹkan kan nípa ẹ̀ ìrọ̀ ni nǹkan kan kún nípa ẹ̀ tí ó bá sí nǹkan kan nípa ẹ̀ yọ lọ ìfọ̀ yóò kù ní kankan kún kan tó máa ti ń bẹ lára rẹ̀ yìí kú tó nǹkan kan mọ́ ìtumọ̀ ẹ̀ àwọn àyíká wà tó yẹ sí pé lè di àwọn àdúgbò sáwọn àwọn brothers mi àwọn youth mi fẹ̀rẹ̀ sí pé wọ́n fẹ́ máa ṣàṣejù ń pa rẹ̀ wọ́n ti máa sá síbi báyìí fatiha kan àmọ́ nítorí ẹ̀rọ ọgbọ̀ fatiha kan kò ní sí kí ni ẹsẹ̀ nìkan náà ni ìyọ́mọ̀ wọn ní tí kìí ṣe orúkún sọ́lá iná ni ọmọ nítọ́jú yọ́ wà fi rú yóò fi tí èsì orúkún yóò fi yóò fi wọ́n tí tọ́jẹ́ rókínù lọ́jẹ́ nínú àsọ̀lá eléyìí àbọ̀dọ̀ sọ̀rọ̀ ńlá nǹkan gbìyànjú bàbá sí lágbára láti rí pé sáfọ́ wá tó ìmáàmù tó bá sì fẹ́ kírun ọmọ nípa àwọn ìwé yẹn dáadáa bàbá gbé ẹ̀tọ́ ọkọ̀ máa ń sẹ́sẹ̀ rẹ̀ sí ìpínlẹ̀ kan tó lẹ́yìn ìgbà náà tó bá ti bọ́ bá ti kírun lọ́n tiẹ̀ ó fi òwúlẹ̀ àwọn oníkan náà máa mọ́ nípa ara wọn lọ àyàn jẹ́ kí space ọwà bẹ́ẹ̀ kan bá ti jáde kó nù ẹnu tó ti gẹ́ni ó ti àyè ìdí pé wọ́n á sí ibi pé ẹsẹ̀ láàmà mú tó ẹlòmí kó làwọn bá tó rùkú báyìí yóò tó máa sún ẹsẹ̀ náà ni pé ẹsẹ̀ ní sáà ń sọ́n tiẹ̀ ẹ dákun mo lọ kàn ẹ wá wà ẹlòmí sì máa ń kàgbá kó ń gbá mi lórí sọ́ọ̀fù tó yẹ pé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀bẹ̀ kẹsẹ̀ mọ́ kan ẹsẹ̀ especially tó bá jáde síta àwọn ìlú dúdú láwàá gbogbo ẹsẹ̀ gbogbo abákan náà lọ́rẹ́ rẹ̀ bàbá lọ lu àwọn èèyàn fọ́fọ́ ó rí tọ́ba fi fẹsẹ̀ kà lẹ́sẹ̀ kọ̀ọ̀kan báyìí yọ́mọ sẹ́sẹ̀ jẹ̀ wọ́n kò dúdú rẹ̀ rẹ̀ méjọ́ abẹ́ ẹ̀gbọ́n tí mo wí àwọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́ba wáyé ló kọ́ndíṣà bá ń bá lọ fẹ́ sí sọ́ọ̀mọ̀ sọ́ọ̀ náà ọwọ́ adẹ́tọ́ yàtọ̀ báyìí lórí ìrànpadà ọ̀yà síbẹ̀ àbára méjì nìkíni Ah, wọ́n máa súnṣẹ̀ wọ́n máa súnṣẹ̀ lọ wọ́n máa wọ́n máa sásẹ̀ bọ̀ torí kò wọ̀ pupa òun kí wọn lánàá òun títí kí wọn máa kí wọn lọ máa eh, sóńsó ṣé báyìí nìyẹn ó ti bá kí wọn ó ti pàṣẹ ah, jẹ́ kí wọ́n rí dáadáa bó ṣe rí àwòrán mi eh, ẹ̀ẹ́dẹ́yìn wá kí wọn káwọn gbé alhamdulilayi eh, ẹ̀rọ àwọn sọ balance báyìí tó bá ti ní pé tí ń sún náà ọ̀bà tó máa tí bá ti ń sún wọ́n fi lẹ́tẹ̀ẹ́ pàṣẹ yẹn papọ̀ tó máa kí wọn tẹ̀ lónìí ìdìbò ọmọ wa dẹrẹ dáhùn ọ wà bísí pẹ̀lú nǹkan tó jẹ́ sí kọ́ ọba ó lè jẹ́ kọ́ ọba ń tí ó lè kó lè kó sínú nǹkan tí wọ́n bá ìmú rẹ jẹ ìjọba ọ̀nà kọ́ ayé dá àwọn onífẹ́tì òpè ìtọ́ba jẹ́ rúkúnù fi sọ̀láàtì àwọn àmàlù fi dáàtì lè sọ̀láàtì yóò dáàmú bí i akthar nínú àmàlì lẹ́dí ó wà mí káàfi àkárí jẹ́ àsọ̀lá nǹkan tó bá jẹ́ pé kì í sínú gangan lọ́wà àní wa máa lé káàkiri kó fi wá kó wá níbi nǹkan tó wà nínú àpèjúwe kanu ọ̀pọ̀ dáadáa nígbà tí ẹ̀ máàkì tá a mú lọ́wọ́ báyìí lọ́nà ẹ̀sìn kì í sara àrùn kò sí nínú sẹ́yìn ọ̀gá àbí káwájú sí pé afẹ́ mú máàkì kí òun yọ wà kó bá wà kó lè jẹ́ ká sí ti ń bẹ nínú irun gangan ìdápẹ́ pé ní ìsìn ẹ̀tún fi máàkì kí òun báyìí ìmáàmù lọ́jẹ́ ni o ìrẹ̀yìn lọ́jẹ́ ni o irú máàkì wireless báyìí lápòjú tàbí orílẹ̀ náà lọ́tà mú lọ́wọ́ ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa àti ní okùn fèsì náà ọwọ́ abẹ́sẹ̀ tẹ̀kú bí ẹ ọwọ́ ni Allahu bẹ́ẹ̀ lè ṣe Allahu akbar ẹ̀rọ ẹ̀yìn wọn kò náà ní ìyẹn tó jẹ́ sí pínta fún bẹ́ẹ̀ ẹ̀rọ gan-an ní tẹ̀kùnrin lọ́tọ̀lẹ̀ ìlọ́ tọ́yẹ́ pé rúkúnù kó bá wọn rẹ̀ ẹ̀wọ̀n ló sùn kó bá tẹ̀kùnrin lọ́tọ̀lẹ̀ ìlọ́ ló jẹ́ sí pé tó bá jẹ́ sí pé ní dáhìlù sọ̀lá àti lọ́wà àgbọ̀dọ̀ torí nǹkan tó jẹ́ kálíjù sọ̀lá àbí wàsílà káfí wá kó bá nǹkan tó jẹ́ amadu fi dá rẹ̀ sọ̀la eléwò ní káfọ́ bá bá rúkú náà ká rúkú dáadáa torí pé ó mú kiri ìlọ́wọ́ àbí gbogbo ọwọ́ ìfọ́ni yóò fi lè gbó orúkọ ẹ̀ ìtọ́wá léwu jùlọ ní foríbalẹ̀ rẹ̀ omi tún àti asùnìdà àlà sábà àti àpò wọ́n pa mí lásẹ̀ pé kí n máa fi kí méje foríbalẹ̀ kọ́ láwọn ọba ọwọ́ máa ń gbà wọ́n ọwọ́ yìí tọ́ sí ọwọ́ àlejò àdélẹ̀ yóò bá náà ọwọ́ kan ní òfin foríbalẹ̀ àdánwò ni wọ́n àdáwò tó gbogbo tó bá jẹ́ pé jáfẹ́lò sọ láti lọ́wọ́ a gbọ́dọ̀ fún gbogbo ara mu kódà kí n tó wà ní káàdì sọ láti ọbọ̀ máa lọ́mù sí kankan ẹni kí ni kí wọ́n bá gbọ́ ọmọ ọlọ́wọ́ àti ẹ̀ bí wọ́n sì gbọ́ àwọn ẹni ọmọ kó ní tètè dé kó tó sábà lákọ̀ọ́kọ́ ni wà ní fílẹ̀ ń kó bá irun kan irun tèmi tí mo fẹ́ kí so nípa báyìí mo fẹ́ kí jáfẹ́lò sọ ẹbí àti lọ́nà ní kwẹ́sàn a ti ṣòfò ká tó sáfù kó tó dèédéé a lè fi kó bá irun tó yẹ ká kí kẹtì sọ́ra tó yẹ sí fáti hàn àbẹ̀ ká má má lè rúkú dáadáa tó nípa àti yá tán ẹ̀rọ àkókò sí yá tán tó lè rúkú dáadáa ọ̀yà ọ̀yà ìyá sọ́sẹ́ rúkú ó ti yọ fóònù jáde lápò tó máa dúró yìí sí ọ̀yà ọ̀yà ara àkọlẹ̀ lẹ́yìn ọ̀yà tó fi rúkú sọ̀rọ̀ ọ̀run báwọn ọ̀rọ̀ ọ̀run kódà yọ máa ké sí pé ìmáàmù tètè rúkú tètè kórìí lẹ̀ rí pé kọ̀rọ̀ lọ́rùn tó báyìí ìtọ́jẹ́ bí ákìlò sọ̀rọ̀ àti náà ẹ̀rọ kú ìgbà wọn wá káàkiri ó ti kó bá nígbà tó wọn fẹ́ forí balẹ̀ sọ́jà sábà forí balẹ̀ náà ẹ̀yà forí balẹ̀ káwọn pẹ̀lú pẹ̀lú ìyàtọ̀ báwọn sóṣèṣì ẹ̀yà sọ̀rọ̀ tòní ti eléyìí fúrújà sábà bí ni a máa fi sílẹ̀ ó lè escape ẹ̀ ṣùgbọ́n fúrújà sábà bí ni sọ ní ìdá kìyàm ní ẹ̀ bá dìde kírun sọ́lọ́ bá wà lẹ́yìn tó bá forí balẹ̀ ọyá ìfúnibàlẹ̀ lẹ́yìn méjèèjì kẹ́sì lẹ́mọ́ra yín pátápátá àfa wa yìí ọyá ìfúnibàlẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ yín kásẹ̀ àfa ọyá lẹ́mọ́ra yín pátápátá ẹ̀ tó kírun bá ń rí ẹ̀ ẹ́ rí pé kò ṣeé ṣe fúrúdì àwa tó fúrúdì àtànà bíi nsọ sọlọ pa wa nìkan sọlá òun ni tí ó máa bẹ lálàfin èèyàn space tọ́jẹ́ sí pé ó sì là nílẹ̀ àwa lè dúró láì sí space láàrin ara wa àlejò bá a ti lè kásí báyìí náà gan-an àlàfo kan bẹ́ẹ̀ mi láàrin mu àyàfi sẹ́gbẹ̀ẹ́ wá ń kẹ̀kẹ́ ara wọn nígbà wọn ṣe báyìí kọ́ tí yóò sálàfo tí nǹkan lè máa kọjá mẹ́ yóò kọjá tára ó fìrì dáadáa ṣùgbọ́n agbọ́dọ̀ gbàgbọ́ yìí ẹni táwọn fi ń sọ fún wa pé ẹ jẹ́ kí ẹsẹ̀ yín ọkàn ara wọn kó súnmọ́ ara wọn ìtọ́ba wa kù lẹ́yìn ẹ̀ ẹ̀bí kú